pétérù kínní orí kejì nítorí náà ẹ pa gbogbo ìwà ibi tì àti ọgbọ́n ẹ̀wẹ́ àgàbàgebè owú jíjẹ àti ọ̀rọ̀ àbùkù ẹ ṣe bí ọmọ ọwọ́ tí a ṣẹ̀ṣẹ̀ bí tí òun gbẹ wàrà gidi tí ẹ̀mí ń gbẹ kí ó lè mú yín dàgbà fún ìgbàlà ó sáà ti hàn sí yín pé olóore ni olúwa ẹ wá sọ́dọ̀ ẹni tí í ṣe òkúta ààyè tí ènìyàn kọ̀ sílẹ̀ ṣùgbọ́n tí Ọlọ́run yàn tí ó ṣe iyebíye lójú rẹ̀ ẹ fi ara yín kọ́ ilé ẹ̀mí bí òkúta ààyè níbi tí ẹ ó jẹ́ àlùfáà mímọ́ tẹ ó máa rú ẹbọ ẹ̀mí tí Ọlọ́run yóò tẹ́wọ́ gbà nípasẹ̀ Jésù Kristi nítorí ó wà nínú ìwé mímọ́ pé. mo fi òkúta lélẹ̀ ní Síónì. Si àṣàyàn òkúta igunlé tí ó ṣe iyebíye ojú kò ní ti ẹni tí ó bá gbà á gbọ́. nítorí náà ọlá ni fún ẹ̀yin tí ẹ gbàgbọ́ ṣùgbọ́n fún àwọn tí kò gbàgbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. òkúta tí àwọn mọlémọlé kọ̀ sílẹ̀ òun ni ó di pàtàkì igun ilé. àti òkúta tí yóò mú ènìyàn kọsẹ̀ àti àpáta tí yóò gbé ènìyàn ṣubú àwọn tí ó ṣubú ni àwọn tí kò gba ọ̀rọ̀ náà gbọ́ bẹ́ẹ̀ bí ti irú wọn ti ní láti rí nìyí ṣùgbọ́n ẹ̀yin ni orílẹ̀-èdè tí Ọlọ́run yàn àlùfáà ọlọ́lá ẹ̀yà mímọ́ ènìyàn tí Ọlọ́run ṣe ní tirẹ̀ kí ẹ lè sọ àwọn iṣẹ́ ńlá tí ẹni tí ó pè yín láti inú òkùnkùn sí ìmọ́lẹ̀ rẹ̀ tí ó yani lẹ́nu ẹ̀yin tí ẹ kì í ṣe ènìyàn nígbà kan ṣùgbọ́n nísinsìnyí ẹ di ènìyàn Ọlọ́run ẹ̀yin tí ẹ kò tí ì rí àánú gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n nísinsìnyí ẹ di ẹni tí Ọlọ́run ṣàánú fún ẹ̀yin olùfẹ́ tí ẹ jẹ́ àlejò ní ilẹ̀ àjèjì mo bẹ̀ yín ẹ jìnnà sí àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ó ń bá ọkàn jagun kí ìgbé ayé yín láàrin àwọn abọ̀rìṣà jẹ́ èyí tí ó dára tí ó fi jẹ́ pé bí wọ́n bá tilẹ̀ ń sọ̀rọ̀ yín ní àìdára síbẹ̀ nígbà tí wọ́n bá ṣe àkíyèsí ìwà rere yín wọn yóò yin Ọlọ́run lógo ní ọjọ́ ìdájọ́ ẹ fi ara yín sábẹ́ òfin ìjọba ilẹ̀ yín nítorí ti Olúwa ìbáà ṣe ọba gẹ́gẹ́ bí olórí tàbí aṣojú ọba gẹ́gẹ́ bí ẹni tí ó rán láti jẹ àwọn tí ó bá ń ṣe burúkú níyà àti láti yin àwọn tí ó bá ń ṣe rere nítorí bẹ́ẹ̀ ni ìfẹ́ Ọlọ́run pé nípa ìwà rere yín kí kẹ́kẹ́ pa mọ́ àwọn aṣiwèrè àti àwọn òpè lẹ́nu ẹ máa hùwà bí ẹni tí ó ní òmìnira ṣùgbọ́n kì í ṣe òmìnira láti bo ìwà burúkú mọ́lẹ̀ ẹ máa hùwà bí ìránṣẹ́ Ọlọ́run ẹ máa yẹ́ gbogbo ènìyàn sí ẹ máa fẹ́ràn àwọn onígbàgbọ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹ máa bu ọlá fún ọba ẹ̀yin ọmọ ọ̀dọ̀ ẹ máa bọ̀wọ̀ fún àwọn ọ̀gá yín nínú gbogbo nǹkan pẹ̀lú ìbẹ̀rù kì í ṣe fún àwọn ọ̀gá tí ó ní inú rere tí wọ́n sì ń ṣe ẹ̀tọ́ sí yín nìkan ṣùgbọ́n fún àwọn tí wọ́n rorò pẹ̀lú nítorí ó dára kí ènìyàn fara da ẹ̀yà tí kò tọ́ sí i tí ó bá ronú ti Ọlọ́run nítorí ẹ̀yẹ ni ó wà nínú pé ẹ ṣe àìdára wọ́n lù yín ẹ wá faradà á ṣùgbọ́n tí ẹ bá ń ṣe dáradára tí ẹ jìyà tí ẹ faradà èyí jẹ́ ẹ̀yẹ lójú Ọlọ́run nítorí ìdí èyí ni a fi pè yín nítorí Kristi jìyà nítorí yín ó fi àpẹẹrẹ lélẹ̀ fún yín pé kí ẹ tẹ̀lé àpẹẹrẹ òun ẹni tí kò dẹ́ṣẹ̀ tí a kò sì gbọ́ ọ̀rọ̀ ẹ̀tàn ní ẹnu rẹ̀ rí nígbà tí àwọn ènìyàn kẹ́gàn rẹ̀ kò dé sí padà wọ́n jẹ́ níyà kò ṣe ìlérí ẹ̀san ṣùgbọ́n ó fi ọ̀ràn rẹ̀ lé onídàájọ́ òdodo lọ́wọ́ òun fúnra rẹ̀ ní ó ru wa lórí igi kí a bá lè kú sí ẹ̀ṣẹ̀ kí a wà láàyè sí òdodo nípa iná rẹ̀ ni ẹ fi ní ìmúláradá nítorí pé nígbà kan ẹ dàbí àgùntàn tí ó sọnù ṣùgbọ́n nísinsìnyí ẹ ti yí padà sí olùṣọ́ yín àti alábòjútó ọkàn yín.